انما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفه قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل الحمد لله الحمد لله الذي جعل الزكاة عبادة من العبادات الظاهرة وجعلها ركنا من أركان هذا الدين وجعلها رحمة للفقراء والمساكين والمحتاجين والمحرومين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba allah ọba tí ó ṣe zaka yíyọ ó ṣe ní ọ̀kan nínú àwọn ìjọsìn tá a wá ṣe láyè ọlọ́run ọba allah ó fi sàká sàká ká máa yọ sàkáàt ọlọ́run fi sínú àwọn ìjọsìn tá a máa rí lára mùsùlùmí tá a fi mọ̀ pé ẹlẹ́sìn ni ọlọ́run fi sí inú islam ó ṣe ní ọ̀kan nínú àwọn erigun ẹ̀sìn islam ọlọ́run ṣe sàká yíyọ ó ṣe ní àánú lérí gbogbo àwọn tí wọ́n ń yọ sàká àwọn tí wọ́n yọ sàká ni wọ́n kọ́kọ́ sàǹfààní nínú sàká kó tó kà àwọn tí wọ́n fún sàká ọlọ́run báyìí ló ṣe láàánú fáwọn tí wọ́n ń gba sàká náà tí wọ́n jẹ́ aláìní àbáwọn tí wọ́n wà nínú ìdààmú àbí wọ́n ń bẹ nínú gbèsè àbí wọ́n ń bẹ nínú àwọn wàhálà ayé ọlọ́wọ́n báyìí tó ṣe zakati lẹ́sìn yọ̀dà ká máa dúpẹ́ fún nítorí ẹni tí yọ zaka ó sàǹfààní lára ẹ̀ láǹfààní tọ́pọ̀ rẹpẹtẹ tó ju àǹfààní tó fẹ́ ṣẹlẹ̀ sí ẹni tó fún zaka gangan ọlọ́wọ́n bá aláàtúnwá ṣe láàánú fún gbogbo àwọn aláìní nínú àwùjọ ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kó bá òjíṣẹ́ ọlọ́run Muhammad kó bá gbogbo àwọn aráàlẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáa nínú ọ̀dọ̀ tí ẹ máa ń jòkó gbọ́ tí ẹ máa ń wáyé fún ọ̀nà lọ́rọ̀ ọ̀rọ̀ alukur'an karim sunna anabi náà lójú ọ̀nà tá a máa ń tọ̀ tá a fi wà sallallahu alayhi wa sallam gbogbo tí wọ́n ti pè lẹ́sìn tá a bá ti rà kọ́lẹ̀ fún alukur'an àtàdísì ni wọ́n máa ń pè é kọ́lọ́mọdé àbá wọn ṣe o àwọn tí wọ́n ṣe kọ́lọ́mọba àdá wọn lọ́wọ́ kọ́ kọ́lọ́mọba aláàkọ́ba lérí ẹ̀sìn ọlọ́run ọba wa ẹ̀rọ màá yá mi nínú ẹ̀sìn wa eléyìí tí a fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní àárọ̀ yìí òun náà ni ahamiyatu zakati fil islam wa fawaiduha fil mujtama kí ni à ń pè ní zakat báwo ni zakat ṣe pàtàkì tó nínú ẹ̀sìn wa lẹ́yìn náà àwọn àǹfààní wo ni ẹni tí ń yọ sàká ó máa rí nínú ayé àti lọ́run lẹ́yìn náà àǹfààní wo lẹni tí wọ́n ń fún zakat lòun náà máa rí látara zaka bóun ni zaka ṣe máa ń tún àwùjọ ṣe wọ́n ní wa min rahmatillahi azza wa jalla nínú àánú ọlọ́run ọba tọ́lọ́run ṣe fún àwa umma muhammad sallallahu alayhi wa sallam ala ummati muhammadin nínú àánú tọ́lọ́n ṣe fún àwọn àjọ anábùwà Muhammad anáwàá al-ibadati allati amara biha ibada ọlọ́run ọba aláṣẹ àwọn ìjọsìn tá a máa fi súnmọ́ ó ṣe ní ìran ìran oríṣiríṣi níbẹ̀ inú ẹ̀ tá a máa kírun níbẹ̀ inú ẹ̀ tá a máa gbààwẹ̀ níbẹ̀ inú ẹ̀ tó jẹ́ pé a máa yọ zaka ni tọ́lọ́run torí ẹ̀ dá wa bá a ṣe ń kírun láàmà gbà wẹ̀ bá a ṣe ń gbà wẹ̀ láàmà yọ sàká lẹ́yìn bàtà àti gbọ́ ọlọ́run bá gbọ́ tá a ṣe ń tẹ̀lé sunna nabi wa muhammad sallallahu alayhi wa sallam wa min hadhihi al-ibadat nínú àwọn ìjọsìn tọ́lọ́run bá aláàtórí ẹ̀ dá wa òun náà ni àdá òsàká òun náà ni kí ká máa yọ sàká ká máa yọ sàká fún àwọn aláìní ọlọ́run bá Allah wa ta'ala ó pa láṣẹ bẹ́ẹ̀ gbogbo àwa tá a bá ti lágbára pé àṣẹ ni ká yọ zaka bó ṣe pa wá láṣẹ ká kírun a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní wa ma umiru illa liya'budullah ọlọ́run ọba ní àpáyín láṣẹ kẹ́ ṣe nǹkan láyé bẹ́ẹ̀ bá jẹ́ kẹ́ ṣẹ̀sìn mukhlisina lahu ddin ẹ wá ṣẹ̀sìn náà torí ọlọ́run hunafa kẹsì má kẹjá hunafa a kẹrí pé ẹ yọra kó nínú àwọn ẹ̀sìn tó kù kẹjá onítàwọ̀hídì onígbàgbọ́ lẹ́yìn náà wàyó kí mo sọ ọ́ la ọlọ́wọ́n bá ní àpáyín láṣẹ kẹ wá ṣe nǹkan kan wá kírun láyé nǹkan kan gbọ́dọ̀ dínú lọ́wọ́ irun gangan la wá kí láyé torí ìrún ọlọ́run fi dá sánmà tirẹ̀ nígbà tó ọlọ́run sọ̀rọ̀ ọ̀run tán kí fi tó fi lé irun nígbà ọlọ́run sọ̀rọ̀ ọ̀run tán kí tó sọ wọ́yútu zaka ọlọ́wọ́n bá ní wàmà umiru ilà lèyútu zaka ọlọ́wọ́n bá ní àpá wọn lásìkò kan wá sí nǹkan kan lé ayé gbogbo àwọn tí a dá lọ́lá bẹ́ẹ̀ bá jẹ́ pé ká máa wá yọ saka láyé ká máa wá yọ saka àpá wọn lásìkò ni torí ìbáàdà zaka ọlọ́run sì ní apàṣẹ kẹ́mà sí gbogbo àwọn tó ní ọ̀rọ̀ kọjá pé bá wù mí mo lè yọ tó bá wù mí mo lè má yọ kò síyàtọ̀ láàrin wọn àti irun bọ́lá ti ń wáyé kí musọ́lá kí lọ́lọ́run fi lé ó ní wáyé tó zaka tí wọ́n bá ti ń kírun tán báyìí wọ́n ń jáde mọ́sálásí báyìí kán kó sàkà kalẹ̀ gbogbo àwọn tí wọ́n bá jẹ́rù ọlọ́run ọba wa ọlọ́run ọba ní wadhalika dinul qayyima eléyìí lè tí ó balance ẹ̀sìn tó sàkólé kan lérí báàrin àwa àtọ́lọ́hún sí ní ìbàjẹ́ lẹ́yìn náà ẹ̀sìn tó ṣe àkólé kan elevation of property bá a ti mú òsì kúrò láwùjọ ẹ̀sìn Islam lẹ̀sìn tó pé torí tá a bá ti kírun tán jàmáà kí lókun tá a ṣe abẹ́ àbùkátà lóko ẹni tó lówó máa jẹun ẹni tí ò lówó náà wọ́n ní kóun náà gba sàká kóun náà rẹ̀ lóúnjẹ jẹ kó lè bá a rọrùn fún láti kírun kọ́lọ́mọ bá aláàkọ́mọ́sá ìsínà fún gbogbo àwa tá a fẹ́ yọ àwa tá a ti ń yọ àyìní yọ ọmọ kọ́lọ́mọ jọ ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa suratul bayyina aya ilẹ̀ karùn lọ́wọ́ ibi ọlọ́run ti ń pàṣẹ pé ká kírun ká sì yọ zaka azakatu rukunu rọkinu min arkanil islam wọ́n ní òpó ẹ̀sìn islam pillars of islam wọ́n ní márùn ni gbogbo àná lamọ́ anabi wa muhammad sallam eh, anabi ni buniyal islam ala khoms ama islam lérí nǹkan márùn ìtumọ̀ ni pé òpó márùn ló gbé islam dúró alákọ̀ọ́kọ́ shahadati an la ilaha illallah ká jẹ́rìí dénú wípé kò sọ́ba tó yẹ ká tó sì lẹ́tọ̀ọ́ sí lódodo lẹ́yìn ọlọ́run wa anna muhammadu rasulullah ká sì máa ṣe sunna nabi ká gbàgbọ́ ká máa ṣe sunna nabi yẹn òpó kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì wa iqami sọ́lá òpó islam ni ká máa kírun làásì ń kírun gbogbo ojúmọ́ àlè máa kírun lójúmọ́ torí náà láfi ń jẹ́ mùsùlùmí lẹ́yìn wa iqami sọ́lá kí ló kù jama wa ita zaka ká máa yọ zaka ìmọ̀ yọ zaka ẹ̀sìn ni òpó ẹ̀sìn ni ọlọ́run wá gbé sáàrin gbùngbùn ànábì gbé sáàrin gbùngbùn ìgbàgbọ́ ní ọlọ́run àti irun ó wà lẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀ kágbáwẹ̀ kálọ́mọ́kà ó wà lẹ́gbẹ̀ẹ́ kejì èyí wo ló láàrin gbùngbùn jama azaka tí àárín yẹn òpó yẹn tó bá ti rọ òpó taarin yẹn wàhálà ti dé bá yimani wàhálà ti dé bá run wàhálà ti dé bá àwẹ̀ wàhálà ti dé bá ṣe hajj gbogbo àwọn tọ́lọ́wọ́n bá aláàtí kẹ́ tí wọ́n ń yọ kọ́lọ́mọ́jọ tán lọ́wọ́ wọn ọ̀dà agbára ọlọ́run àwọn náà ò jẹ́ ká yọ dàrú àwọn yẹn àwọn yẹn ni wọ́n jẹ́ ká yọ dàrú jù báyìí lọ lẹ́yìn tawfiqillahi ta'ala. adáwù zakati wajibu alal qadiri wọ́n ní ká yọ zaka yìí dandan ni lérí ọkùnrin lérí obìnrin téèyàn bá ti lágbára wal hukumatu تأخذها من مانع الزكاة إجبارا ìjọba ọ̀ràn ránṣẹ́ sí gbogbo àwọn olówó tí wọ́n yọ sàká yìí pé kí wọ́n kó sàká wá tí wọ́n bá kó wá wọ́n sì yọ nínú owó wọn ní báǹkì wọn tó bá jẹ́ pé lábẹ́ ìjọba ṣẹlẹ̀ làbá sí kíni làbá wà nígbà tá anabi sàlá ń jáde láyé àwọn kan wọn ní anabi àwọn ọ̀yọ́ sàká mọ́ abubakar náà ọdọ sí wọn ó ní ẹfẹ bẹsẹ ní ẹfẹ báyé jẹrè la uqatilanna man farraqa bayna salati wa zaka tẹnìkan bá ń ṣe yàtọ̀ láàrin irun àti saka tó ní irun nìkan ló wọ́n máa kí òun ò ní yọ saka mọ́ èmi abubakar ọba jáde bitọ́ lápẹ̀rẹ̀ torí saka bá ti kó ní masalasi tó kó láwùjọ islam kí ló kù jama kó sì ọmọ àtàwọn èèyàn ni tó sì bá sì ti ń tàwọn èèyàn ìmánìyàn máa ń lọ irun ò ní rọrùn láti kí àwẹ̀ ò ní rọrùn láti gbà ìṣáájú ò ní rọrùn láti ṣe ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó pàṣẹ fún anabi ọlọ́wọ́n bá ní khudh min amwalihim ọlọ́wọ́n bá ní rẹ Muhammad lọ́ọ̀lẹ́ gbà nínú owó wọn sadaqa sàrà sàrà àti ibẹ̀yẹ e, zakani khudh min amwalihim ìrẹ Muhammad lọ́ọ̀lẹ́ gbà ọlọ́wọ́n pa anabi láṣẹ kó lè gbà tí àlèwúmọ̀ sì gbọ́dọ̀ mọ́ fún anabi torí gbé dandan ni khudh min amwalihim sadaqa ọlọ́wọ́n bá ní gbà lọ́wọ́ wọn sọ pé mi ọlọ́run ọba mo ní kó gbà á suratu at-tawba quran nine verse one oh three táwọn yẹn bá wá ní kó musa ká wá kìí sá àwọn yẹn lóni lọ́fẹ́ gba lọ́wọ́ rẹ̀ ta lọ́fẹ́ gba jẹ́ ma Allah Allah ní kó musa ká wá olóhùn mu wá wàhálà ni Allah ló fún ọ lówó yẹn wà tó hun mi má lè la ọlọ́run ló lówó yẹn ọkàn darí ẹ sọ́dọ̀ títí ẹni ibadallah ikhwata الإيمان يوم ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa qaranaha Allahu azza wa jalla fi kitabihi fi ithnayni wa thamanina mawdi'a wọ́n ní ọlọ́run ọba aláà kórì àti sàká níbi tí sàká lágbára dé ọlọ́run kórì rẹ̀ lọ́nà eighty two places in the Quran ipò ẹ bá ti ń kírun tán ẹ mẹ́yọ sàká ẹ bá ti ń kírun tán ẹ mẹ́yọ sàká mo ti kàkán lẹ́ẹ̀kan ọlọ́run tó sọ mí òní wà kí máa kírun gbogbo yín wà á tó zaka gbogbo yẹn tẹ̀sí jólówó láàrin àlùmọ̀ ẹ̀ máa yọ zaka yín ọlọ́run wá pórí irun àti zaka papọ̀ eighty two places in the Quran àwọn bá kan ní eighty two places ní tabaka dada ìtumọ̀ ni pé wọ́n ní tí alágbẹ̀dẹ bá ń gba irin lójú kan ó ní nǹkan kan tí tó fẹ́ mú jáde ń bẹ̀ walillahi ala ọlọ́run bá aláwa ń pòrí wa kí mo sọ́lá wa tó zaka wa kí mo sọ́lá wa tó zaka wa yóò kí mo na sọ́lá wa yóò tó zaka ah allahu akbar gbogbo àwọn olówó tí wọ́n láwọn ní pé irun nìkan làwọn máa kí àwọn ènìyàn zaka ààbò ẹ̀sìn wọn ń ṣe o ọlọ́run ò sì ní tẹ́kẹ̀ yìí sì fún wọn wọ́lá torí ọlá yẹn ọlọ́run bá aláà ló fún ọlọ́run bá aláà subhanahu wa ta'ala ìgbà tí sọ̀rọ̀ nínú al ọlọ́run ọba ní wọ́pútẹ́gù min fadlillah ẹ máa wá ọlá mi káàkiri ẹlòmíì wá lọ wọn ò fóun ìwọ wá lọ wọn fún ọ ọlọ́run ń béèrè sàká ọwọ́ ń sáwọn kọlọmọsà ẹ̀ sọ wa níbi aburú bẹ́ẹ̀ azaka ti hakul fukara ọlọ́run bá aláà sọ nínú alukur'an yìí pé owó tí ó wà lọ́wọ́ bàbá tí sàká owó ẹ̀ bàbá olówó ìyá olówó broda olówó yẹn sista olówó tọ́jú pé sàkà ti wọ́wọ́ ẹ̀ ọlọ́wọ́n bá nígbà tó wò rẹ ti pọ̀ débi pé ó ti yẹ kó ọmọ yọ sàkà ń bẹ̀ ọlọ́wọ́n bá ní owó yẹn níbo ti pọ̀ yẹn èmi ọlọ́wọ́n bá di tàwọn tálíkà mọ́ ló ṣe pọ̀ débẹ̀ kìí ṣèwọ nìkan ló lówó tí ọ wà lọ́wọ́ rẹ̀ ọlọ́run yóò yé gbogbo àwọn tí sàkà wo wọn yìí pé owó yẹn wọ sàkà àbí ká ní sàkà wo owó yẹn nígbà tó pọ̀ kò sí tójú ọ̀pọ̀ tójú pé mi ọlọ́run bá di tàwọn tálíkà kún tiẹ̀ àfikọ́ wa fa tiwọn yọ níbẹ̀ èyí tó pọ̀ tó kù kọ́ ma wá dáná ọlọ́run sọ nínú Al-Qur'an Karim ọlọ́run bá ní walladhina fi amwalihim haqqun ma'lum ọlọ́run bá ní gbogbo àwọn tó jẹ́ pé mo ti dá mo ti ṣe lólówó ọlọ́run bá ní haqqun ma'lum pọ́ṣàn kan wà nínú owó yẹn hakum ìwọ̀ kan wà nínú owó yẹn tí mo ti ṣàlàyé fún anabi tí mo ti ṣàlàyé fún yín náà lè sá ìlì àwọn tí wọ́n ń béèrè ẹ̀bùn mi ẹ̀bùn mi ẹ mẹ́sà ẹ̀bùn mi ọlọ́ọ̀ni àwọn ni wọ́n ní o àmọ́ nínú owó tiẹ̀ lọ́wà wàlì maharum ọlọ́ọ̀ni àwọn tí wọ́n ṣiṣẹ́ wọ́n gbìyànjú wọ́n wàhálà àmọ́ àfún wọn tó nǹkan ọlọ́run ọba ní lílì maharum àwọn náà ní ẹ̀tọ́ kan nínú owó yẹn tí wọ́n kó dání yẹn sàn gbogbo yín lẹ́jọ́ kàwé bọ̀tì ìwé tí wọ́n já sówó gbogbo yín lẹ́jọ́ ń lọ ilé ìbò náà báwọn bá lọ mẹ́sẹ̀ lọ náà wọ́n bọ̀ wọ́n ta ta kọ̀ta wọ́n ṣeé ṣe kò lójútu ọlọ́run ní àwọn tí wọ́n níyẹn àwọn ọlọ́run ò gbàgbé wọn o afáwọn náà lówó àmọ́dọ̀ yín la darí ẹ̀ sí kẹ́yà tètè fàáyọ fún ọ òróǹro tó wà nínú kíní jama. No tó wà nínú màálù nìyẹn téèyàn bá ti fà á yọ tó bá ilé fọ́mọ́ màálù wàhálà ti dé màálù yóò ní wúlò mọ́ tó o bá fẹ́ kọ́ lọ́wọ́ bá a la kọ́ ba nǹkan jẹ́ <laughs> àfi kò tètè fa òróró yẹn yọ o kó tó ba yé ẹ jẹ́ kó tó ba iṣẹ́ rẹ jẹ́ kó tó ba kọ́ńpìnì ẹ jẹ́ kó tó ba àláfíà jẹ́ kó tó ba lámàrí rẹ jẹ́ kó tètè fa tọ́lọ́ yọ fọlọ́ nítọ́lọ́ sì ń béèrè ìjàmá ó al-ma'arij ayah twenty four twenty five lọ́lọ́run ti sọ fún gbogbo àwa tí sàká wọ wa yìí pé owó yẹn nígbà sàká ti yẹn àwa nìkan ká sékíní àwa nìkan ká ní gbogbo ẹ̀ òun ti fi tàwọn tálíkà sí hákù ní ìwọ ni wọn ò sì bọ́ ṣiṣẹ́ wọn ò bọ́ lọ sí ìlú èbó wọn ò bọ́ ṣe bísínẹ́sì wọn ò bọ́ tajà wọn ò bọ́ rajà wọn ò bọ́ làágùn àmọ́ lọ́run ni wọ́n níwọ̀ tí wọ́n fẹ́ gbà mẹ́ẹ̀ nítorí títí wọn la ṣe sọ wá lólówó tí gbogbo yẹn bá lówó ni kò sẹ́nìkan tí wọ́n bá ṣiṣẹ́ mọ́ kálukú láàmú adá fúnra wa ìwọ ọlọ́fọ mọ́tò ìwọ ọlọ́rẹ̀ lé torí bíríkìlà náà ti ṣe kínní ó ti lówó ìwọ ọlọ́kunlé fún rẹ torí pẹ́ńtà náà ti lówó ìwọ ọlọ́kanlé fún rẹ ó di adálékọ́ <laughs> ó di adálékọ́ fún rẹ ló po yẹ̀pẹ̀ kò sí lébọ̀ lébọ̀ kẹ̀ lébọ̀ náà ó bẹ lọ́wẹ̀ ìwọ ọlọ́mọ rẹ ìwọ ọlọ́gbẹ́sọ́kà ìwọ ọlọ́mọ tọ́ba ti dàtúkọ̀ tó kún torí pé ẹni tí ó kó nǹkan owó lọ́fẹ́ gbà owó sì ti ń bẹ lọ́wọ́ títí ẹ̀ náà ọmọ dúpẹ́ tó lọ́n fọ́ lówó ẹni ọlọ́run fún lówó ọlọ́run ti palẹ̀ pa ọlọ́run ti palẹ̀ ẹni tó lọ́run fún lówó ọlọ́run ti palẹ̀ ọwọ́ àkọ́kọ́ pọn rẹ̀ lókun ìwọ ló sì géètì fún rẹ ìwọ ló wa mọ́tò fún rẹ kò ní sí dírẹ́fà torí owó ń bẹ lọ́wọ́ dírẹ́fà náà wàá wo bí gbèsè ayé rẹ ṣe rí tí o sọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ rẹ̀ tí o sáwọn nǹkan tí wọ́n ṣe kíni tí wọ́n sùgbà rẹ̀ a àwọn tálíkà sọ́dọ̀ rẹ̀ torí káyè rẹ̀ torí kó o lè enjoy life ẹ láṣẹ ní káwọn kan máa ń ṣẹlú sùn ọ láṣẹ gbowó lọ́wọ́ tí wọn làwọn gbé fún wọn kí wọn máa fún wọn lóṣooṣù tí sàkábàsì ti wá wọ owó rẹ kọ́ má gbàgbé wọn. Allah subhanahu wa ta'ala tawa'ada Allah ibi tẹ́lu ti bàyàn nìyẹn ọlọ́run lérí mani isakat tawa'ada Allahu mani isaka ọlọ́run ọba Allah ó lérí fún gbogbo àwọn tí èyí yọ sàká bil khasara ọlọ́run ní òfò ọba wọn láyé o fi dúníyà wàlẹ̀ àdáàbí fil àkhírà lẹ́yìn náà tí wọ́n bá ti kú wọ́n jóná lọ́rùn gbogbo ẹni tí ó yọ zaka ti máa wọná àfitánu ọlọ́run bá leba ọlọ́run bá sànú ẹlẹ́kùn kéèyàn máa yọ zaka ìyẹn ti dìsáàfù kọ́ wọná nítorí pé àyọ rẹ lọ́fà tí ìdààmú fi pọ̀ fún àwọn ẹrú ọlọ́run tó wà lérí ilẹ̀ ọlọ́run ẹni bá ti yan zakati ọlọ́run bá aláwọ̀ yóò tún ayé rẹ̀ sí yóò wá fi sínú àlìjáná kó lè gbádùn torí pé òun náà jáwọn èèyàn gbádùn nígbà tí ó wà ní ilé ayé onísàká àyẹ̀yọ sàká máa ń jáwọn èèyàn ó fòró ni ìmọ̀ mú dààmú báwọn èèyàn ẹ̀hẹ́n òun náà wàá dààmú tó kù láyé yóò sọ wàá lọ́lẹ̀ dààmú nínú iná ọlọ́run ọlọ́run sàlàyé bẹ́ẹ̀ ní Quran gbogbo àwọn tọ́lọ́run kẹ́ láàrin wa kọ́lọ́mọ́jú bọ́ bá ti kó nu èsì yẹn tó kó nínú gbádùn yẹn wọ́n lè jóná ni tó bá ti yọ sàká àfitáàní ọlọ́run bá lé ọba ọlọ́run ọba ní walladhina yaknizuna dhahaba ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n ń kó owó góòdì tí wọ́n ń kó pamọ́ walfidda àti owó sílífà wala yunfikunaha fi sabilillah wọn wá ná wọn yọ sàká wọn ná sójú ọ̀nà ọlọ́run wọn yọ sàká ẹ̀ fabashirhum bi'adhabin alim eré anabi bá mi fún wọn ní ròó dùnú ọlọ́run fi hàn sí ẹ̀yẹ ni o torí pé inú ò ní dùn ọlọ́run ọba ní bá mi fún wọn ní ròó dùnú yà ìyà tí wọnú egun tí wọnú ẹran tó bá dé jọ́lẹ̀ kíyàmà tí n bá ní ọmọ yìí tí n bá gbá ọmú ní ròó dùn ọmọ yẹn gbọ́dọ̀ gbà pé dáàdi mo fẹ́ fún un ní sùtà abẹ́fẹ́ fún un ní míìkì abẹ́fẹ́ fún un ní indomie ni o inú ròó dùn tí bàbá yẹn wí ìdákẹ́jẹ́ ni ọlọ́run ní fabashirhum ọlọ́run ìrẹ́ ànábì bá mi fún wọn ní ròdùnú ọlọ́run fi ń yẹ̀yẹ́ wọn bí adhabin alim pẹ̀lú ìyà tí wọnú ara tí wọnú egun yawma níjọ́ alkiyama ni o yuhma alayha fi nari jahannama gbogbo owó tí wọn ná yẹn owó gold yẹn owó sílífà yẹn owó yẹn àwọn ọlọ́run ọba á wà kí wọ́n dà sínú náà yóò wá gbóná yóò ti pọ́n bàjẹ́ náírà náà ni pásítàlì náà ni gbogbo yẹn gbogbo ntọ́ bá ti yọ sàkárẹ̀ ọlọ́run wọn kọ̀ǹfàtì ẹ̀sìn ná tọ́wọ́ àtẹjọ́ alikiyama wọ́n ní yọ̀wá gbóná wọn wá tó sí wọn la fatukọ̀ wá bi ha jìbá ohun ọlọ́run bá aláyọ̀ wá ní ká máa fi mọ́ wọn lójú wájú nù bò hom wọ́n máa fi mọ́ wọn lẹ́gbẹ̀ẹ́ wàdùhù ruhum wọ́n máa fi mọ́ wọn lẹ́yìn hadha ma kanastum li anfusikum wọ́n máa wá sọ fún wọn pé owó tẹ kó pamọ́ owó tẹ kó pamọ́ tẹ yọ sàkárẹ̀ òun náà lásọ dínà lẹ́ni tá a fi ń joyin bọ́dúkú máa kún tún takini zun ẹ máa wá bá yí lọ bẹ́ẹ̀ ẹ máa jóná lọ dasìkò tó wù ọ lọ tí o bá jẹ lẹ́bọ o bá jẹ bàbá tí o sàkáyì o tó jáde tí ń ṣe ṣẹṣe kò ní jáde mọ́ ní tí oníjọ́ jáde mọ́ ní ṣẹṣe tí ń ṣe kínní tí ń ṣe kìí ṣe nítorí ṣàká àmọ́ gbogbo oníṣàká ò ní tọ́náwó àfi tọ́lọ́mọba yọ̀ǹda rẹ̀ torí pé àwọn náà ọba nǹkan jẹ́ nílé ayé ọlọ́run ṣàánú rẹ̀ kò wá ṣàánú ara rẹ̀ ọlọ́run ṣàánú rẹ̀ kò ṣàánú àwọn èèyàn ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa suratu tauba quran nine verse thirty four thirty five à ń jẹ́ mùsùlùmí torí quran ni quran là á fi ń jẹ́ mùsùlùmí inú quran wọn ti mọ muslim ẹni bá ti jẹ́ mùsùlùmí gbọ́dọ̀ ní quran lé ó sì gbọ́dọ̀ ní hadith lé kọ́wọ́ pálábà rẹ̀ kọ́mọba ségi jọ́ àlùkìyàmà ìgbẹ̀yìn mani ọmọkẹ́ ó sọ ma àwọn afa sunna wọn sàlàyé fún ọ ọwọ́ ń kó káàkiri ọ̀n kọ́ lẹ́ka ọ̀ràn lẹ́ka dúkìá pọ̀ rẹpẹtẹ ìwọ gan tó ní ma wọ́n tún jí ọmọ ọlá gan ọmọ pé wọ́n ń jí ọwọ́ ayọ̀ zaka ẹ̀yọ́ màyá mi kọ́lọ́ mọ́sá yìí sàdùn gbogbo àwọn tọ́lọ́ ń kẹ́ láàrin wa àwa tá a ti mọ yọ kọ́lọ́ ń já wa náà lè yọ àwa tá a ní tá yọ kọ́lọ́ mọ́sá yí wa padà àwa tá a ti yọ kọ́lọ́ mọ́sá fi báraka sí fún wa azakatu wajibu wọn ni dandan ni faman jahadaha kafir ẹni bá ní saka sí dandan nínú ẹ̀sìn ìgbéyàwó saka kìí ṣe dandan wọn ló ti di kèfèrí ọmọ tàdákà ha takasula amẹnitọ́ bá fi ilẹ̀ tọ́jú pé kọ̀yọ́ ọmọ pé dandan ni àmọ́ ahun ń ṣe òròjú ń ṣe ndílé rẹ̀ létà létà òun padà yọ sàká kò padà wá yọ wọn ní ẹlẹ́sẹ̀ là pé àní pé ní kèfèrí o amẹnití kọ̀gbàtà òyìn dìgbọ́ kí n ohun jama káfíìrì ẹni tí ò kírun kọ́ fi arjahi aqwalil ulama káfíìrì ẹni tí ò kírun tó lóun ò ní kírun takasulan wà káfìrì alaadu baynana wa bayna wa as-salah faman tarakaha faqad kafar ìrun náà lọ́jọ́ yàtọ̀ sí àwọn kiri yóò tó bá ti kírun mọ́ òun náà ti dára wọn nìyẹn ìrun náà ló fi yàtọ̀ sálí oníṣẹ̀ṣe tó o bá ti lọ mọ́ṣáláṣí mọ́ ọkàn máa gbókọ́ ní kankan ni yàtọ̀ ti muslim ìrun gan ní ìjà àmọ̀ mùsùlùmí ni ọ bókòló sì gbọ́ lọ́ngbọ́tò ní fèrè kanlẹ̀ fún azakata hakun wajibu fi mali khasin kí ni wọ́n ń pè zaka definition rẹ̀ òun náà ni pé zaka eh, ìwọ ni ìwọ ni tó dandan fi mali khas nínú àwọn owó kan téèyàn gbọ́dọ̀ yọ kìí ṣe gbogbo owó ó ní owó tí zaka wọ̀ lẹ́yìn náà li ta'ifati makhsusa fi waqti makhsus ó wá láwọn tá a gbọ́dọ̀ fún zaka yẹn kìí ṣe gbogbo yẹn lè yẹn fún zaka ó tún wá ní àsìkò tí zaka máa ń wọ owó yẹn. àníwá òzaka àwa ní àwọn ìran zaka yìí ṣíṣe tá a máa ń yọ zakatu dhahabi wal fidda ẹni bá ní góòdì ńlẹ̀ tọdún kan bá ti yí pọ̀ bá yọ yọ jama yọ yọ zaka yìí wal fidda ẹni bá ní sílífà ńlẹ̀ tọdún kan bá ti yí pọ̀ bá yọ yọ zaka rẹ̀ wal awraqun naqdiya ẹni ní àwọn papers tá a ń lò nísìn ọyẹ bíi pound sterling ah, naira riyals dollars euros ọyẹ. Okay? àti gbogbo àwọn owó táwọn yẹn máa ná ní gbogbo ayé tí ọba ti ṣe déédéé owó tí sàkáwọ̀ èèyàn yọ sàká ẹ̀ sàká owó nìyẹn zakatu urudi tijara olẹ́lẹ́kejì zakatu urudi zakatu urudi tijara òun náà ni sàká àwọn nǹkan tá a fẹ́ tà a fẹ́ tà nǹkan yẹn wá value ó ṣe déédéé owó tí sàkáwọ̀ Taba àwárí nǹkan yẹn ta titi ọdún kan fi yípo tába ti ta ayọ̀ kínní ayọ̀ zakati ńbẹ torí ìgbà tá lówó lẹ̀ náà ni ẹnìrọ̀ ọmọ ọdún kọ́dà ibi òní pọ̀ ipò nílé twelve acres wọ́n sì ń ta kọ̀ọ̀kan ní two million ah ibi òní pọ̀ púpọ̀ <laughs> ipò ọ̀ ti fọkàn sí owó sékìrì owó ń bẹ nígbó owó ń bẹ site tọ́ba ti ta tán ọyọ zakati ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta zakatu bahimati al òun náà ni sẹ́rí ẹlẹ́ẹ̀kejì yẹn sàkátò ọ̀rọ̀dù tìjára yẹn wọ́n sì yẹn náà mọ́ dúkìá ta ni àmọ́ òun ò ní jẹ́ cash ò ní jẹ́ owó lẹ́yìn náà zakatu bahimatul an'am káyọ saka àwọn ẹran tá ń sìn kì í ṣe gbogbo ẹran náà ni o ó ní irú àwọn ẹran tá a máa ń yọ saka ń bẹ̀ lẹ́yìn náà zakatu ma yakhruju minal ard ó ní saka oko àwọn tá à ń dáko àwọn nǹkan tí ń jáde nínú ilẹ̀ kì sí gbogbo tí ń jáde nínú ilẹ̀ la máa ń yọ zakati ẹ̀ tá a padà máa ṣàlàyé síwájú ṣùrùtù ujubi zakati ẹ̀yọ́ maya mi kí làwọn májẹ̀mú tí sàká fi ń dọ̀ràn yàn lérí yàn ìpele agbájá a zakati di dandan lérí ẹ̀kọ́ yọ al-islam an yakuna mùsùlùmá ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùm sẹ́dẹ́ni tí kò gba islam ti ń yọ sàká sàká rẹ̀ ò nítẹ̀wọ́gbà torí pé àkọ́kọ́ jẹ́ mùsùlùmí náà ká tó máa yọ zaka nígbà ọlọ́run fẹ́ dákọ̀ àwọn orígun islam sí zaka lọ́kọ́ dákọ̀ kí lọ́kọ́ dákọ̀ ìgbàgbọ́ òun ṣe gbé awo òun gbé zaka fáwọn afa wọn kàn náwó ẹ̀ dànù kò sí ládàá ẹ yín bá wọn ṣẹ̀yọ wọ́n jẹ́ ń ṣẹ̀ṣẹ̀ ṣe náà ń dáwó sí ọdún àjọbọ wọ́n wá ní zaka ti délẹ̀ zaka rẹ̀ ọlọ́run ní gbà kí zaka rẹ̀ kó tó dọ̀ràn yàn lérí ẹ̀ ó jẹ́ mùsùlùmí ẹni tí yìí ṣe mùsùlùmí ṣàkóso ọ̀ràn yẹn lérí ẹ̀ ìyà ló wọ́n jẹ ẹlẹ́ẹ̀kejì alihuriya kéèyàn jẹ́ ọmọlábí kó má jẹ́rú falatajibu alal mamluk ṣàkóso ọ̀ràn yẹn lérí ẹrú ẹlẹ́ẹ̀kẹta ìmùtìlákùn nisab kí ṣàká kí èèyàn ó ní dèdè owó tí ṣàkáwọ̀ ní pè ní nisab èyí lè jẹ́ muslim kó má jẹ́rú àmọ́ kó pé ẹlẹ́ẹ̀kẹta yìí kò sí òun náà ni pé owó tó wà lọ́wọ́ rẹ̀ sàká ò ṣe kínní sàká ọ̀wọ́ kí sàká ọ̀wọ́ kí sàká ọ̀wọ́ owó mọ̀yàn lọ́wọ́ kówó yẹn ó ṣe déédéé owó tí sàká wọ̀ nínú àwọn májẹ̀mú ni tí ó bá ti ṣe déédéé owó tí sàká wọ̀ sàká sọ̀rọ̀ yẹn lérí ẹ̀ ó máa ń ṣe sàrà ó sì máa náwó ẹ lọ. ẹ̀yọ́ màyá mi nisọ́ọ̀bù yìí òun náà ni dèdè téèyàn ò ní tí sàká ò fi wọ̀ tó bá jẹ́ pé nínú góòdì bá ní téèyàn bá ti ní eighty five grams of gold sàká ti wọ̀ góòdì yẹn òun ni ìṣòro mìtíkọ́ọ̀lì òun ni lásìkò ànábì ìwọ̀n ogún bá wọn báyìí wọn báyìí àwọn náà ní tán fi ń wọn lọ́dọ̀ wọn twenty rẹ̀ gbà wọ́n convert ẹ̀ sí grams ó wá gbé eighty five grams of gold ló gbé jáde gbogbo alájà tó ní gold nílé àti aláàjì náà gbà mí bóyá náà tọ́jú ẹ̀ bóyá wọ́n fẹ́ ta tọ́ba padà di pé ilẹ̀ dá gbogbo ẹni bá ti ní gold tọ́ba ti ṣe déédéé eighty five grams of gold ó ti di dandan kó yọ sàká yọ kàn dá eighty five yẹn sí forty ẹyọ kan bẹ̀ ní sàká ẹyọ màyà mi ẹyọ kan nínú forty two point five thirty nine tó kù ọmọ dáná wo ń tọ́lọ́wọ́n bá aláàgbà lọ́wọ́ rẹ nínú adúrú tó ní kọ́ ọmọ wàá yọ ẹ̀yọ̀kan nínú fọ́ọ̀tì kan wá lọ́wọ́ wọ̀ náà kó sì dákẹ́ kọ́lọ́mọ sì wá lọ́mọ náà o ọ̀làgbàrọ̀ ọlọ́wọ́n bá wa tọ́wádé pé sílífà lèyẹn bá ní tí sílífà yẹn bá ti wọ five hundred ninety five grams èyàn láti yọ zakati ìyá tó ní sílífà ńlé ọkọ̀ sílé ó fi de owó mọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ń de owó mọ́lẹ̀ ni ẹlòmíì ò gbé lọ báǹkì ẹlòmíì ò tọ́jú ẹ̀ sínú sàlẹ̀sàlẹ̀ ẹlẹ̀ nínú ilé ẹlòmíì ò gbé sínú wọ́dúrópù rẹ̀ ọlọ́run sáà mọ̀ bí ó tọ́jú ẹ̀ sísá five hundred ninety five grams nínú silver téèyàn bá ti ní ọdún kan bá ti yípo bá lọ́wọ́ rẹ̀ ó yọ kínní ó yọ zakati ẹ̀ ó dá sí forty ìdá kan ní zaka ẹ̀kan lọ́dún náà lọ́wọ́ máa yọ ẹ̀kan lọ́dún lọ́mọ sekini ìlọ́mọ yọ tọ́ba wa pọ̀ bíi one thousand grams masha allah ọkàn yọ eighty five mélòó lọ́wọ́ nínú one thousand ó sì yọ one hundred over forty lérí kọ̀ọ̀kan mbẹ̀ lọ́ba tán ṣé kìíní iye báyìí bí ẹ ṣe sọ. ẹlẹ́ẹ̀kẹta al-awraqu ó ní owó cash tí à ń ná lọ́wọ́lọ́wọ́ báyìí bíi náírà ni o dollars ni o pound sterling ni o euros rial àtàwọn dínárì gbogbo àwọn owó yẹn tá à ń ná lágbàlá ayé lẹ́ni wọ́n ní béèyàn bá ti ní lọ́wọ́ tó ti ṣe déédéé iye tí wọ́n ń ta eighty five grams of gold zakati owó yẹn àbí tó bá ti ní lọ́wọ́ tó bá ti ṣe déédéé iye tí wọ́n ń ta five hundred ninety five grams of silver zakati ṣe kínní ó ti wọ́wọ́ yẹn ẹnu pé owó tá a yọ tó jẹ́ zakati nínú gold èyí máa ń pọ̀ ju èyí tí wọ́n yọ nínú sílífà lọ torí sílífà kéré sí kínní òun kéré sí gold nínú value ló sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn afá gold ni wọ́n sábà máa ń sọ fún wa kí kálọ̀ lè wá ipe èlò ni wọ́n ń ta lọ́wọ́ báyìí bọ̀tẹ̀ tí yẹn bá fi sílífà náà yọ zakati kò boro ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa mikdadu zakati bi dhahab a ti ní ìtayọ nínú uh, gold ó ní ìdá kan nínú kíni nínú forty eighty five grams of gold ìdá kan nínú forty ní zaka nínú silver ńkọ́ eh, five hundred ninety five grams ìdá kan nínú forty láàyò fún náà fẹ́ni tó bá fẹ́ ṣe kíni tó bá fẹ́ yọ zakati silver tí ìbá fẹ́ yọ zakati owó owó tá a ná wọ́n ní yóò wá béèrè lọ́jà yìí pé èló ni wọ́n ń ta eighty five grams of gold iye wọ́n bá ń ta iye tó bá ti ní iye yẹn lọ́dọ̀ ní náírà zaka ti wọ owó yẹn bàtà béèrè ní ọdún ní Ramadan forty forty four bí two thousand and twenty three nígbà tá a béèrè wọ́n ní two million one hundred ninety nine thousand eight hundred and forty naira ni wọ́n ta eighty five grams of gold ẹni bá tiẹ̀ wá ní dèédé owó yìí nílé wọ́n ní yóò da sí fọ́tì yóò yọ ìdá kan péré fọ́lọ́hún yóò máa wá yọ ọbẹ̀ lọ́dọọdún tówó yóò bá ti wálẹ̀ sí ìtumọ̀ ni pé tí owó rẹ̀ ọba ti dínkù sí àmọ́ tó bá ti ṣe déédé owó tí sàkáwọ̀ wọ́n ní yóò máa yọ sàkábẹ̀ èló lè yọ yọ nínú two million one hundred ninety nine thousand eight hundred and forty òun náà ní fifty four thousand nine hundred ninety six naira fifty four thousand péré ńlọ yọ nínú two million one hundred ninety nine thousand eight hundred and forty naira nínú two million so tó ń gbọ́ lẹ́ẹ̀kan sí nínú two million one hundred ninety nine thousand eight hundred and forty naira ó wá yọ èlò fifty four thousand nine hundred ninety six naira péré ẹja ní péré. ó lè máa ṣàlejò one million ó lè máa ṣàlejò two million ó lè máa ṣàlejò one hundred thousand ó lè máa ṣàlejò fifty thousand ó lè máa ṣàlejò one hundred thousand fáwọn èèyàn tí ó yọ zaka yọ wọn náà o kó tó wà lè jẹun náà o. lẹ́yìn náà ẹni tí ó bá wò pé sílífà lòun fẹ́ lò iye tí wọ́n ta sílífà lòun fẹ́ lò torí pé lásìkò ànábì báwọn tó ní góòdì ṣe ń yọ zaka ilà àwọn tó ní sílífà náà ń yọ zaka owó táwọn tí wọ́n ní góòdì táwọn ń yọ zaka owó tí wọ́n pọ̀ àmọ́ àwọn tí wọ́n ní sílẹ́fà owó tí wọ́n ṣe kínní kò tó nǹkan àmọ́ àwọn náà ń yọ ti sílẹ́fà náà sàká yẹn wọ́n gbé kalẹ̀ fún àwọn tá a lówó tọ́pọ̀ gan àtàwọn tá a lówó níwọ̀nba gbogbo olówó làwọn méjèèjì ayé ṣe tálíkà. iye tí wọ́n ta five hundred and ninety-five grams of silver now lásìkò tá a wà yìí ó ní two hundred and twenty-one thousand naira two hundred and twenty-one thousand naira two hundred and twenty one thousand naira lẹ́yìn tá a béèrè gbẹ̀yìn owó yẹn máa ń lọ yín máa ń bọ̀ o bí ìlú bá ṣe ń lọ bẹ́kọ́nọ́mì ìlú bá ṣe ń lọ bí ṣe ń bọ̀ kí wọ́n kàn lọ́jà ni iye tí wọ́n bá ti ń ta lọ́dún yẹn iye yẹn ni sàkáwọ̀ nínú owó rẹ̀ wọ́n ní tó bá fẹ́ yọ ti sílífà two hundred and twenty one thousand naira èló yóò dá sí forty ìdá kan nínú forty rẹ̀ òun náà ni five thousand five hundred and twenty five owó rẹ̀ charge card lọ́wọ́ àtòrí ẹ̀wọ̀ náà wọ́n bá wù ti gold tọ́bàdé wọ̀nyẹn lé ló ti kí ni sílífà kọ́lọ́n wọlé àánú ẹ̀ kọ́lọ́n mọ́sá ìgbà lẹ́sìn fún ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn Islam èyàn wá ní eighty five grams of gold nílé ọdún kan yípo bá sàkátì wọ̀ bọ́bá wo lè mú nínú gold yẹn kó mú dèdè ẹyọ ọ̀kan nínú fọ́tì yẹn kó fún tálíkà tọ́ba wù nínú sílífà yẹn o lè mú bẹ̀ fún tálíkà tọ́ba sì wù o lè mú owó tó ṣe déédéé góòdì tó fẹ́ yọ yẹn àbí sílẹ̀fà tó fẹ́ yọ fún sàká yẹn owó tó ṣe déédéé o lè fi ṣe sọ́dá kọ̀ gbogbo ẹ̀ náà owó náà ó kàn jẹ́ pé lásìkò ànábì ni wọ́n ń lo àwọn yẹn lásìkò tiwa náírà làwọn ń sikini ni làwọn ń lò èyí tó bá wù nínú méjèèjì ọ̀rọ̀dù tìjára nínú àwọn kan tá a máa yọ sàká tiẹ̀ ni alimusawiyatu lin nisab ní tàǹtà wọn lànà bisọ sálàm sọ pé wàfìlì bazi sọdà kọtòhó aṣọ ní jẹ alibaz anabi ní alibaz aṣọ aṣọ ẹ máa yọ sàká o gbogbo a ti mọ̀ pé aṣọ tá a bá ń wọ̀ ayé yọ sàká tiẹ̀ kí ni anabi rí fàṣẹ jama òun náà aṣọ tá à ń ṣe kí ni aṣọ tá à ń ta àbí tá a fẹ́ ta ọwọ́ wà lójú kan ọdún kan wá yípo bá alájà wa lè lè kó àwọn àwọn róòlù róòlù aṣọ nínú stọọ alájà wa ń sọ fáwọn ọmọ pé ah last year ni a ti rọjà yìí o sẹ́ni gbogbo àwọn ọjà tẹ́ ra last year yẹn tó ti pọ́dún kan mọ́ yín lọ́wọ́ nínú sọ́ọ̀ yẹn ẹ kó sẹ́gbẹ́ kan ẹ wà value rẹ̀ ìgbà tẹ́ ka gbogbo ẹ̀ wọ́n ní kò ju one fifty thousand lọ kí ni alájà ọmọ ṣe yọ ọmọ dánwó ẹ̀ náà nì tó ti ṣe déédéé owó zakati ẹ yọ kí ni ẹ yọ zakati ẹ tẹ́ bá ti tà tán tẹ́ ti ṣe kí ni ti tà tán torí gbàtẹ́ bá ta tán kẹ́ẹ̀tọ́ lè rówó yọ òróòrò tìjára yín téèyàn fẹ́ ta ọlẹ́fọ̀ sẹ́ẹ̀lì málé sàmọ̀ pé ilé ta ń gbèsè àkọ́wọ̀ ọba àwọn gbélé ten billion bàbá lówó ẹ̀ àmọ́ sàkọ́wọ̀ wọlé ta ń gbé gbogbo ń tà ń bá ń lò sàkọ́wọ̀ ẹ̀ àmọ́ ilé tọ́ lẹ́fọ̀ sẹ́ẹ̀lì má pọ̀ fẹ́ ta ìjọ tó ti lẹ́fọ̀ sẹ́ẹ̀lì má ló ti wo déètì tọ́lọ́ bá ní kó rí ta tọ́ ọ wá rí ta ọdún kan wá yípo tó bá ti ta tán ó fa sàká yọ tí ilé yẹn bá ti válù tó bá ní válù dèdè owó tí sàká ṣe kínní tí sàká lé ní five million sàká wo owó yẹn àbí ọ̀wọ́ ó ti wọ̀ ọ̀tá lé ní two point five ó yọ sàká ọmọ ìyá mi bàbá yọ sàká ó jìyà òróde tìjára nìkan tí agbékalẹ̀ pé afẹ́ ta ọwọ́ apẹ́ ọdún kan wáyé kó bá kọ́lọ́n wọlé àánú ẹ̀ kọ́mọ́sá ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa ọlọ́ agbára ọlọ́run ọba wa ẹni tó fẹ́ ta mọ́tò bàbá ọ̀hẹ́n mọ́tò ọ wà ní ní páàkì ibi wọ́n páàkì ẹ̀ sí ní gáréjì àbí ọ wá wà ń bẹ̀ fún dídí ọdún kan tẹ́ bá ti ta tán tí mọ́tò yẹn bá ti wọ́ọ̀tì owó tí sàkáwọ̀ ẹ̀ ṣe kínní ẹ̀ yọ zakati ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwa tí ṣe business capital wa lọ́dún tó bá ti pọ̀ débi pé sàkáwọ̀ bẹ̀ tó bá ti di ẹ̀yìn ọdún kan a máa yọ zakati ẹ̀ gbogbo àwa tí ara chairs sáwọn banks tó islamic banks kí ni mo pè islamic banks tó láwọn ni wọ́n fowó yín ṣe òwò tọ́tọ́ ṣe láwọn tọ̀hún owó èlé làwọn ń ṣe àbí àwọn companies tó jẹ́ pé wọ́n ta chairs síta tó ẹ yọ kálukú ọ̀yọ́ zakati owó rẹ̀ tó bá kó síbẹ̀ àwọn àlùfáà kan wọ́n ní kọ́ńpìnì ó yọ zakati gbogbo owó yẹn lọ́dún kí ni májèmọ́ lẹ́kẹta tá a ti lọ òun náà ni kí owó yẹn ó wọ ní ṣọ́ọ̀bù kó dé ipò tí a lè fi yọ zakati nínú ẹ̀ májèmọ́ lẹ́kẹrin aṣáàtò rọ́bẹ̀ istiqrarul milikiya òun náà ni kó pé owó tó wà lọ́wọ́ rẹ̀ ìwọ ló ní bí Allah yata'allaqa biha haqqu ghairihi kìí sẹ́nìkan ló ní wọ́n kó owó sí ọ lọ́wọ́ àbí one million naira ìwọ náà ní one point five lọ́ba owó ní àkáǹtì ẹ̀ ló ní ọ̀fẹ́ yọ zaka àní kí ló dé olóhùn ọ̀fẹ́ yọ zaka ni pé owó yẹn zaka ti wọ ta ló ní owó ó ní àwọn méjì làwọn jọ ní irọ́ o ìwọ ó ti owó tó ní yẹn zaka ò tí ì wọ̀ tó bá dé pé gold lọ́ba fẹ́ ṣe kínní lọ́ba fẹ́ lò wọ́n ní one fifty thousand eléyìí ní hundred thousand wọ́n sì máa ń fi sílífà yọ zakat ṣé sàkáwọ owó yẹn ìwọ ní one fifty ọ̀rẹ́ rẹ ọtọ́jú hundred thousand sí ọ lọ́wọ́ ọwọ́ ní sàkájí owó wa ṣé sàkáwọ owó wọn sàkáwọ <laughs> o torí ọlọ́run dìlì pẹ̀lú kálukú individually ni kọlọmọsá wọlé àánú ẹ kọlọmọsá ìgbà lẹsẹ fún wa ayọmọ ayá mi aṣáàtú alhamis májèmọ ẹlẹ́ẹ̀karùn-ún eh, mudiyul hawl alalmal òun náà ni kí nǹkan tí a fẹ́ yọ zakati nínú ẹ̀ kọ́dún kan ó yípo bá gẹ́gẹ́ bá a ti ṣàlàyé bọ̀ oní sílífà ńlẹ̀ ọdún kan ó yípo bá oní góòdì ńlẹ̀ ọdún kan ó yípo bá kó tó yọ tó ti yọ lọ́dún ní ó tó dọ̀ọ́dún tí ń bọ̀ tó ní owó ńlá kan lọ́dún ní bóyá o ní ọgbà pension lápèjúwe wọ́n fọ́ ní three million sàkáwọ̀ àbí sàkáwọ̀ ọjà mọ́ sàkáwọ̀ àbí sàkáwọ̀ sàkátì wọ̀ ọ́ àmọ́ ó kú mọ́jẹ̀mú kan tí ó fi dọ̀ràn yẹn lérí rẹ̀ kí ni mọ́jẹ̀mú yẹn hawala ní alhawul kọ́dún kan pé ba lọ́wọ́ rẹ̀ tọ́dún kan bá pé ba lọ́wọ́ rẹ̀ ó ti wá di dandan kọ́ yọ tọ́ ọ bá yọ ọwọ́ náà ẹgẹ́ bọ́lá ń sọ yìí àmọ́ tọ́ ọ bá fẹ́ yọ bìfọ́ kó tó pé ọdún kan ọtọ́ fún ọ láti yọ kì í ṣẹ̀ṣẹ̀ náà fi ní mùdíyù alhawli alalimal. Al kájẹ́ kọ́dún kan ó pé ká tó yọ zakati nínú owó ọ̀dà lẹ́yìn náà òun lọ sọ ọ́ dọ̀ràn yẹn fún yàn kéèyàn yọ tọ́dún kan bá ti pé bá àmọ́ tọ́dún kan bá ti pé bá tọ́ bá yọ zakana ló ṣe kínní zakana lọ yọ ó gba pẹ́sàn tírí mílíọ̀n ló bá fa zaka yọ láì tí ì pọ́dún kan ó yọ zaka ó ti wà náà òun zaka kódà àwọn àǹfààní kò sí tó burú ká máa ṣe bẹ́ẹ̀ gbogbo àwa tọ́lọ̀ ń bá kẹ́ torí tẹ́lẹ̀ mi ò bá ṣe bẹ́ẹ̀ owó ìbá owó lọ́wọ́ ẹ̀ ó lè má sàkátì ẹ̀ láyé oníṣe control millions. ó ní one point five nílẹ̀ ẹ̀kọ́ yọ sàká ìgbà tá a sì kò sàká ó fi tó ó ti ná five hundred thousand bẹ́ẹ̀ ṣàgbéṣà wọ̀ náà nìyẹn ó ní two hundred and twenty one thousand èyí tó fi yọ sàká kọ̀ ẹ̀ owó padà dí tàbí kò ní yọ tó bá ti dí tọdún kan bá ti pé bá pé owó pé mọ́ ọdún kan pé àmọ́ owó pé mọ́ kò sí déédéé owó tí sàkáwọ̀ mọ́ ò ní yọ yàtọ̀ sí pé yẹn ń dọ́gbọ́n o àwọn kan bẹ tẹ́ máa ń dọ́gbọ́n yẹn ó ti wò pé ó ku ọ̀sẹ̀ méjì tí sàkáwọ̀ wọ owó yìí ẹdí ń lọ lè ra mọ́tò kan ẹdí ń lọ wálẹ̀ kan rà àbí mọ́sá ti kọ̀sá pé náà ni àbí la ilaha illallah ta ni ń dọ́gbọ́n fún jàmọ́ ẹni tó nìka pa aṣọ eré ẹ̀ tó lè fa lọ́nu wàhálà ẹni tó lẹ̀mí rẹ̀ tó lè ṣe kíni tó lè fi dààmú síbẹ̀ ẹni tí gbogbo property rẹ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀ tó lè gbà lọ́wọ́ ẹ̀ ni wọ́n ń dọ́gbọ́n fún bọ́ọ̀ bá dọ́gbọ́n fún ọlọ́run ọlọ́run hàn ilé ma o yọ sọ ọ́ dìdàkudà torí pé owó yẹn kéré jọjọ two million one hundred ninety nine thousand eight hundred and forty naira wọ́n ní kó yọ fifty four thousand naira kó yọ ńbẹ̀ ó lé náírà ninety six péré fifty four thousand naira ninety six naira péré kó yọ nu two million one hundred ninety nine one hundred ninety nine gan ò tí ì ná tán gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó wa nílẹ̀ Yorùbá àwọn tó pọ̀ jù wọn ò mọ̀ pé sàkà simple tó báyìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ o torí wọn ò súnmọ́ àwọn tí wọ́n ṣàlàyé zakati fún wọn yọkọ̀ máa ń wí ikú yọba sọ̀sọ́kúsọ ẹ̀ tí wọ́n bá yẹ bá ti ní one ten thousand èèyàn yọ one thousand mo ti ìwọ́jẹ́ kérúbù àti sẹ̀lẹ̀ wọ́n bá ti ní one wọ́n ti ní ten thousand yọ yọ one thousand ẹ̀ dàkún sí sàkáwọ́ ten thousand àfa àtọ́rọ̀ òye ni òun náà ṣe fatiwa ti òye ní ìbátan ní one ten thousand yọ yọ ten thousand ṣe àwa jẹ́ sẹ̀lẹ̀ ń sàn dá eighty five grams of gold ni wọ́n gbé kalẹ̀ wọ́n náà lọ́jà ti ń ta tó bá ti ní nílé sàkàtì wo rẹ̀ five hundred ninety five grams of silver tó bá ti dọ́jà ìyẹn ti ń ta sàkàtì wo rẹ̀ tó bá lo silver kọ́lọ́ mọ́sá ìgbà lẹ́sìn fẹ́ ní kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí mùláhàdọ́ nínú àwọn àkíyèsí òun náà ni pé àwọn nǹkan tí sàkọ́ wọ̀ wọ́n ní gbogbo nǹkan tá a bá ti ń lò sàkọ́ wọ̀ o Eh, èèyàn ń gbé inú lé eh, hundred million sàkó ọ̀wọ́ o kọ́mọ̀dé pé ọmọ wa ronú pé ọ̀dà gẹ́gẹ́ bí góòlù tó fi sílé góòlù owó ni owó ni gold o rí ilé tó ń gbé ọkọ láti máa gbé bẹ́ẹ̀ ni mọ́tò tó ń lò ìbá worth ten million sàkó ọ̀wọ́ o lẹ́yìn náà ilẹ̀ tó ní tọ́jà pé òtí màá tó fi ṣe sàkó ò ṣe kínni ọ̀wọ́ o ó dìgbà tó bá sọ fún agent pé mo fẹ́ talẹ̀ yìí àbó dìgbà tó bá gbé fọ̀sẹ́ẹ̀lì lélẹ̀ pé mo fẹ́ talẹ̀ yìí ó dìgbà tó bá gbé mọ́tò lọ́dọ̀ àwọn dílà pé mo fẹ́ ta mọ́tò yìí láti gbà yín lábàá wa ka a máa ọ wá pọ́dún kan òòrì ìta ọmọ ìyá mi ọ padà wá ta ọyọ kíni jama ọyọ saka tí àwọn yẹn bá àwọn nǹkan yẹn bá value ẹ̀yìn tí gbogbo àwọn nǹkan yẹn bá ṣe déédéé owó tí saka máa ń ṣe kíni owó tí nǹkan tí saka máa ń wọ̀ kọ́lọ́mọ́sá ìsánú ẹni kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ màá yá mi góòdì tóbìnrin ń lò àwọn afáṣe apalẹ́rẹ́ ẹ̀ torí àti ní táàbà ti ń lò ó ní yọ sàkátì àwọn afá kan wọ́n ní kọ́ yọ nítorí pé ó lè sọ ọ́ dowó lẹ́ni time àwọn afá kan wọ́n ní ní táàbà ti ń lò ànábì ò ní ká yọ sàkátì lérè ẹ̀ àwọn tó wá ní à ń lò lóòótọ́ ni àmọ́ owó nìí tọ́ba nàró báyìí tọ́ pa gbogbo ẹ̀ papọ̀ tọ́ gba èkó lọ nídìí mọ́ta yóò kó wálé wọ́n ní kọyọ tọ́ba jẹ́ pé góòlù yẹn pọ̀ débi pé ọwọ́ eighty five grams of gold obìnrin tó níyẹn náà nílé nǹkan bẹ lọ́wọ́ ẹ̀ wọ́n ní kọyọ zakati ẹ̀ tó dáa jù náà ní kọyọ zakati kẹ́mi rẹ̀ fi ṣe kínni kó fi balẹ̀ inú àwọn kan tí ayẹyẹ zakati ń bẹ òun ní alijari òun náà ní nǹkan tá a fẹ́ rẹ́ǹtì ilé tó ọkọ tó fẹ́ rẹ́ǹtì òun ní yọ zakati àmọ́ owó tó ń gbà ń bẹ ọgbà owó lérí àwọn ilé fúláàtì tó fẹ́ ní muharram ó wá gba ten million sàkáwọ owó yẹn àbẹ́wọ́ sàkáwọ owó <laughs> àmọ́ sàkáwọ wọ ilé yẹn kọ́ ọmọ wa value ilé yẹn kọ́ ọmọ yọ sàká fún ilé yẹn mọ́tò tá a fi ṣe transport sàkáwọ ṣe kínní sàkọ́wọ́ nǹkan táwọn yẹn rẹ́ǹtì lọ́wọ́ rẹ tó dé pé ìwọ ló ní bọ̀tẹ̀ wọ́n rẹ́ǹtì ẹ̀ ní sàkọ́wọ́ àmọ́ tó bá gbowó rẹ́ǹtèjì yẹn lọ́wọ́ ẹ̀ tó bá ṣe déédéé owó tí sàkáwọ̀ sàkásẹ́ kínni sàkáwọ̀ owó yẹn o lẹ́yìn àwọn ṣọ́ọ̀bù tá a kọ́ ọba ọkọ ṣọ́ọ̀bù láti ilá mbẹ́mbẹ́ kọ́kọ́ dédùmọ́ta sàkọ́wọ̀ ṣọ́ọ̀bù rẹ o wọ́n ló nìkan o àmọ́ owó tó bá gbà nínú ṣọ́ọ̀bù yẹn tó bá ṣe déédéé owó tí sàkáwọ̀ ọ̀ọ́yọ̀ sàkáwọ̀ owó yẹn ṣé ń jama tọ́lá lómìn wọn fún lówó ṣọ́ọ̀bù gan yọkàn máa pariwo ní dojoojúmọ́ wọn láwọn ń bọ̀ wọn ò ní padà fún kọ́lọ́mọṣẹ́ ìsànù wa àsìkò ní abẹ́rẹ́ kí sì máa ka ọjọ́ fowó ta ní wọ́n ní àní lo déètì January àní lo February March o gbogbo àwọn tàríkù àwọn kòfàrí yẹn àní lò torí kò sí lásìkò àníbùwà Muhammad sallallahu alayhi wa sallam tàríkù ìjírí oṣù ojú ọ̀run la máa fi kà ọyọ zakati ní muharram first fourteen forty four tó ní olóòtú yọ zaka mi ó di muharram first fourteen forty five bó ṣe máa yanjú ẹ nìyẹn kìí kó máa ka december january february eh, september kò sí tọkàn pẹ̀lú yẹn o èyí ò sí lásìkò ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa almulahadha. تؤدى زكاة المال الذي عند المديني القادر ó ní owó ó ní one point five ó sì ní one million lọ́dọ̀ ẹnìkan tó yá lọ́wọ́ rẹ̀ ó sì mọ̀ pé owó ń bẹ lọ́wọ́ ẹ̀ kò tí ì ṣetán tí ó ṣe kínní tí ó fún ọ tọ́dún kan bá ti pé tọ́ ọmọ yọ ṣàkọ owó yẹn ọ̀fà yọ o nítorí pé ẹni tó yá lówó yẹn ọlọ́run kẹ́ tó bá ń pè é ń sìn pé pàǹsẹ́ ni one million mi lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́gbàlá àbí ìran mọ́ bọ̀ mo ní kó àgbà two million yẹn o mo fẹ́ lò ó ṣàǹkó àwọn ọ̀rẹ́ olówó máa ń yáwó lọ́wọ́ ara wọn wo àwọn owó ńláńlá lọ́dọ̀ tiwa yẹn ó kéré lọ́dọ̀ tiwọn o peter kuntu adam wàá bá mi sẹ́ndì ten bẹ́ẹ̀ yẹn ten thousand lẹ́gbẹ̀ẹ́ èló ni wọ́n sẹ́ndì ten million àní tó bá dìrọ̀lẹ́ máa ní kọ́mọ̀ kan sẹ́ndì yẹn lọ́dọ̀ rẹ̀ inú àwọn ọmọ tiẹ̀ nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn èèyàn fa ọlọ́run kí àwọn <laughs> ọmọ wọn lọ́mọdé adádàkúdá o torí ẹlòmíín ṣe sàárà tọ́ba wa lówó takọ̀ wá níyọ̀ ṣàkà mọ́ àwọn gbà tí tálékì ń bẹ ń pò tálékà yín ṣe sàárà nítorí pé ojú àánú ọlọ́run ọlọ́mọṣà ìsànú wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wọ́n ní ọyọ̀ ṣàkà ọmọ yọ lọ́dọọdún onítẹ̀mí lọ́wọ́ ẹnìkan ọmọ yọ ṣàkà tì lọ́dọ̀ rẹ̀ torí pé ó dá olójú ó sì fi ọlọ́kàn balẹ̀ pé ẹnìyọ́ ṣe tí ò sí nǹkan kan lọ́wọ́ rẹ̀ tí wọ́n náà sì mọ̀ pé ẹni yìí á owó yìí bọ́ yá ni ò lè san mọ́ torí pé ṣọ́ọ̀bù ẹ̀ ti jóná àbí wàhálà kan bẹ ti rán nínú fámìlì ẹ̀ àbí ọjà rẹ̀ ti ṣe kínní ó ti bàjẹ́ ó ti wálẹ̀ lọ́jà àwọn èèyàn ń ràn lọ́wọ́ ni wọ́n ló sì ti gbé tẹ́mi lọ fún yìí wọ́n ní owó ní yọ sàkáàtì ẹ̀ o nítorí pé owó yẹn ò ṣọ́ pé owó ṣe kínní ó rí gbà owó ní yọ sàkáàtì ẹ̀ ọkàn di láàárọ̀ ọjọ́ kan lọ́ba gbà láti ten million lọ́ba rí àfa kọ́símù àfa kọ́símù wò lọ́ba pè ọ́ padà pé ṣe é rówó yẹn ni mo ti rí ah ọlọ́run bóyin láti rí owó àti two thousand and twenty one tí mo ṣe kí ni tí mo yá lọ́wọ́ yín òun lọ́wọ́ lé yẹn bó lọ ṣẹlẹ̀ ó ní ah mo ṣe rí sẹ́ńlá kan ni lọ́lọ́run bá ń sànú mo sá ṣe gbogbo ọlọ́run sá kí kí n rówó yẹn wọ́n ní òní yọ sàká gbogbo àwọn ọdún tọ̀hún yẹn ọdún eléyìí nìkan ló ṣe kíní ló yọ sàká torí ngbà yẹn kò sùọ ẹ wo adalatul islam owó yẹn báwọn náà lógigi ni ó ti ẹhẹ nídìí bẹ́ẹ̀ wọ́n ní ọyọ ọtọdún nìkan kọlọmọsà ìwọlá ni kọlọmọsà ìsànú ẹni kọ̀ọ̀kan wa tó ẹyọ maya mi níparí ọ̀rọ̀ mi òun náà ni pé masọ́ọ́rì fún sàká àwọn wo ni wọ́n ní ká fún sàká náà ká ṣe mistake ọlọ́run bá sọ àwọn èèyàn mélòó thamaniyato ashnaf àwọn mẹ́jọ àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ sí sàkà wa a'udhu billahi minash shaitani ọlọ́run bá ní innama sadaqatu lil fuqara ọlọ́run ní tẹ́ rí sàkátọ́ wà lọ́wọ́ yín ẹ̀yin tẹ́lọ̀n ti kẹ́yẹn ọlọ́run bá ní àwọn fuqara àwọn aláìní àwọn ni wọ́n ní o àwọn náà ń pè ní fuqara àwọn tí wọn ò ní tí wọ́n lè jẹ lóṣù mẹ́fà ó di mélòó ó di mẹ́ni wal masakin gbogbo àwọn aláìní tí wọ́n dákẹ́ wọn ò sì ní àwọn yẹn àwọn ní tí wọ́n lè jẹ ju oṣù mẹ́fà lọ àmọ́ wọn ò ní tí wọ́n lè jẹ lọ́dún kan sẹ́mi àti yín náà sáà ti fọ́ọ̀lù sáré wọn sí bí sàkábàdé sí jama gbogbo wa yìí lágbà mẹ́ tọ́wọ́ bá ti ní tọ́jẹ́ lóṣù mẹ́fà àbó ní tọ́jẹ́ lóṣù mẹ́fà sókè àmọ́ kò ní tọ́jẹ́ lọ́dún kan nílé ó ti kan fọ́n àwọn mọ̀sáàkì nìyẹn ó di méjì wọlé amílínà aléhà àwọn tààrà jáde kán lè gba sàkáwá ó di mẹ́ta wọlé mu aláfàtí kulubuhum àwọn tó jẹ́ pé wọ́n yẹ ṣe mùsùlùmí ẹlẹ́bọ ni àbí kìrìsìtẹ́nì ni tó jẹ́ pé afẹ́fẹ́ owó yẹn fa ọkàn rẹ̀ sínú ẹ̀sìn Islam tó jẹ́ pé tó gba Islam èyàn ńlá ni láàrin ìlú ọ̀pọ̀ tìyàwó yẹn ni ó tẹ̀lé tó gbajúmọ̀ gan afọ̀ pé wọ́n ní ká fún ọ láti mọ́ṣáláṣí yóò ní láti mọ́sálásí wọn ní kẹ́ fún mi èló lè lẹ́yìn five hundred thousand zaka ẹ̀sìn yẹn mà dá èmi náà ń bọ̀ ń bọ̀ wá mọ́sálásí ń wọlé báyìí wọ́n ní bọ̀bọ̀ ti gba Islam bọ̀bọ̀ ó ti gba Islam ní kálukú bá segin nìjọba ní kálukú bá ń lọ ní bá ní pé èmi náà gba Islam gbogbo ti gba Islam ni ẹ ní sọ fún yín pé gbogbo wọn náà wọn náà dáhùn sí kọjá sí mẹ́ẹ̀ ẹ̀ ń segin ẹ̀ ń segin àmọ́ sàká la fi fà wá tó fi wá gbọ́rọ̀ nínú mọ́sálásí nígbà wá gbọ́rọ̀ tán ẹ̀sìn wáyé onóòtú wa ń kàn fati àwọn tó pọ̀ irú àwọn bẹ́ẹ̀ alẹ́ fún sàká kì kiri yóò kàn ti ń fi ń si yìí pé nígbà wá gba sàká yín yín tó mú lọ ṣọ́ọ̀ṣì jọ Sunday fún pásítọ̀ tí ó náwó yín eléyìí ní tẹ́ bá ti mọ ẹ̀ ní ní kankan ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wọ́n fẹ́rẹ̀ kọ́ọ̀bù ẹlẹ́ẹ̀karùn-ún ni làwọn tí wọ́n ń bẹ nínú oko ẹrú ẹlẹ́ẹ̀ka ẹlẹ́ẹ̀kẹfà wálégàárì mi làwọn tí wọ́n jẹ gbèsè ẹlẹ́ẹ̀keje wàfi sabilillah gbogbo àwọn tí wọ́n jagun ẹ̀sìn tán jihad àbáwọn tí wọ́n ṣe dáwà tí wọ́n lọ tán bọ̀ lérí la ilaha illallah la ilaha illallah mẹ́sàn-án lọ náà bọ̀ ẹ fún wọn nínú sàká kọ́mọdé náà lọ́wọ́ fún wọn láti pé propagate kínní Islam kọ́dà àwọn afa fi mídíà sérí ẹ̀ owó rédíò tẹlifíṣàn owó bíìlì tẹlifíṣàn rẹ́díò wọ́n ní ẹlẹ́yọ́ ní wòsàká wọ́n bí ní sẹ́bíìlì ẹlẹ́ẹ̀kẹjọ òní ẹni tí ń lọ àmọ́ kò rówó tí ó fi délù ti lọ mọ́ ẹ fún sàká àfi kó gba mọ́sálásí lọ mọ́sálásí tó bá next sí bus tó wà salamu aleykum n imaamu ẹ káàsán Ibrahim lórúkọ mi mo wá láti Kogi ṣé o sí kò sówó táyé délé mọ́ ẹni tí mo wá wá nígbà tí n fi dé àdúgbò rẹ̀ mo pe fóònù rẹ̀ fóònù rẹ̀ ọlọ́mọ́ kò sí bí ń ṣe dé Kogi state mọ́ ẹ kí ìmáàmù wọnú bisaka wà kán busaka fún ni àwọn tó ní nìyẹn. faridatan minallah ọlọ́run bá ní dandan ní kẹ́ wá yọ fáwọn tí mo sọ yìí faridatan minallah ọlọ́run bá ní dandan ní yọ bí mo ṣe wá pín in náà ní kẹ́ pín in. faridatan minallah wallahu alimun hakim ọbọ onímọ̀ lọ́lọ́run ọ̀jọ̀gbọ́n lọ́lọ́run àwọn tọ́lọ́ ń fàyọ àwọn mẹ́jọ yìí ni wọ́n ní ká fún sàká ó lè wá fún gbogbo wọn kó pín fún wọn o sì lè fún èèyàn kan nínú wọn àbí kó fún èèyàn méjì nínú mẹ́jọ yẹn àbí kó fún èèyàn méje àbí kó fún èèyàn márùn àbí kó fẹ́ nìkan nínú àwọn categories yẹn suratu tauba quran nine verse sixty ibẹ̀ lọ́lọ́run ti pín sàkà a lè fi empower àwọn èèyàn wípé lágbájá zakat ọ̀yá gbà wọn náà lọ lè gba ṣọ́ọ̀bù ọ̀yá wọn náà lọ lè wá nǹkan máa ta ọ̀yá wọn náà lọ lè rajà kọ́lọ́mù bàálà kọ́mọ́sá ẹni kọ̀ọ̀kan wa kì í sọ̀rọ̀ yàn ká yọ nínú Ramadan o asọ́lẹ̀ kan pé oṣù tí ọba ti yọ sàká òwò náà ti mà tọ́ba ti dọ̀dún ti ń bọ̀ oṣù yẹn náà ló ṣe kí ni lọ́yọ̀ ó lè wá bọ́ sínú Ramadan o lè má bọ́ sínú Ramadan torí olówó mi ń ṣera rẹ̀ yóò ní torí pé wọ́n fẹ́ gba aládàáni Ramadan ó lè wá kú nínú twenty nine eh, Shaban sẹ́wọ̀n pé ẹ̀mẹ́rà padà gba Ramadan mọ́ ó sì yẹ kó ti yọ sàká tiẹ̀ láti inú Shawwal kájètè máa yọ tásìkò bá ti tó tọ́lá bá sì ní Ramadan ní ọba fọ́ọ̀lù sí ká máa yọ nínú Ramadan náà fawaidu zakati lilmuzaki walimujtama níparí ọ̀rọ̀ mi kí ni àǹfààní tí ẹni tí yọ zaka jẹ àtàwùjọ tí wọ́n yọ zaka ń bẹ̀ alákọ̀ọ́kọ́ azakatu kórìbàtò ilallah gbogbo ẹni tí bá yọ zaka yóò máa súnmọ́ Ọlọ́run torí ìbádàn yóò máa di wòlíì Ọlọ́run yóò máa dọ̀rẹ́ Ọlọ́run ẹni tí ń bọ́ tún rí lẹ́sẹ̀ sọ́ta rẹ̀ ní ọ̀jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run ní ọ̀jẹ́ zaka máa ń sọ yẹn di wòlíì tẹ́rí bàbá olówó yẹn tẹ́rí máa ń pè àwọn olówó wo tó sì jẹ́ pé lọ́dọ̀ ọlọ́run ti di wòlíì látara kí ni jọba látara zakati ti ń yọ ẹlẹ́ẹ̀kejì tẹ̀tù hero kọ́líbìlì musaki ọlọ́run máa fi fọkàn onísàká ọlọ́run máa fi fọkàn rẹ̀ ọlọ́run máa fi fọkàn rẹ̀ mọ́ mina alibokuli alimohulik nínú ahun tí máa ń pààyàn run ṣe mọ̀ pé ahun ẹ̀ mọ̀ pé àrùn ni nínú ọkàn ló sì wà tó bá ti ń yọ sàká ọlọ́run ó ṣàánú rẹ̀ níbi àrùn ahun tí máa ń pààyàn run lẹ́yìn náà ọlọ́run ó sọ ọlọ́run ọba aláwọ̀ fi fọ owó rẹ̀ mọ́ kó nínú dọ̀tí kì í ṣe gbájú ẹ̀ ni wọ́n sọ àbólè wọ́n ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ń ṣe bísíǹnẹ̀sì púpọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà àwọn owó mi máa ń dàrú mọ́ lọ́wọ́ tí wọn ò ní lè sọ pé sówó yìí halal ni àbí haram yín máa rí yín tẹ́tẹ́ mílíọ̀n ní profit ó ti yé lọ́ba kan rí fifteen million lóṣù yẹn wọ́n ń bẹ àwọn ọmọ pé ah báwo ló ṣe tajà yín ah wọ́n ní bá a ṣe ríta náà nì nígbà táwọn èèyàn wá aníyẹ báyìí ni wọ́n dẹ̀ na wọ́n dẹ̀ gbà wọ́n dẹ̀ lọ <laughs> ah ìbá sì ti ta bẹ́ẹ̀ ah wọ́n mọ̀ ẹ̀hẹ̀ onítọ̀ wọn tẹ́ lọ́rùn àmọ́ wọn ò ṣe dẹkun fún òun kà sí pé ah ẹsẹ̀ ni kódà náà ọ̀dà ká mọ̀ ṣe dẹkun fáwọn yẹn gbogbo àwọn eh, danas àwọn àyẹ̀rìn ìkéré ọmọ ṣe kíni kéré ọmọ mi ẹ bí kọ́ tajà tán fún kọ́ tajà fún yàtọ̀ kọ́ ọmọ jágbe mọ́ o ti bẹ́ẹ̀ bá ra yàrá bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ kó wájú mi ó padà wàá rà nígbà tí ò ní chọ́ọ̀sì o ti sọ̀rọ̀ pé oyin tó ṣe ń kú dẹ́ kàtó gbogbo àwọn àwọn àìṣedéédé wọn ni ọlọ́run fi ń parẹ́ fún yàn ọlọ́run ní kúti mìíràn wà lẹ́hìn sọ́dà kọ́ta tó tọ̀ hírò hùm wọ́n tún sọ kí hìm bí ha ìdá nàbì gbowó lọ́wọ́ wọn owó sàká kò kò owó náà yóò máa fọ ẹ̀mí wọn mọ́ kò ń bí ahun yóò sì máa tún wọn sí yóò máa sọ wọn dẹni re wa salli alayhim kọ́ wá sàdúrà fún wọn inna salataka sakanun lahum àdúrà rẹ̀ tó wá sí fún wọn ìdẹ̀kùn ni ó nínú ayé wọn suratu tawba quran nine verse one oh three náà fi ni gbogbo ẹni tó bá fún wọn sàká kọ́ máa try kọ́ máa sọ pé owó yìí sàkátì tó bá ti wá sọ bẹ́ẹ̀ fún wa àwa tá a gba sàká ká máa ṣe kíni fún káma sàdúrà fún pé kọ́lọ́mọ bàálà kọ́ gbà kọ́mọ jòwó rẹ̀ ọ̀tán inú àwọn àǹfààní sàká hasana tó lè ní musa kí minal afa ọlọ́mọ fi ń dáàbò bo ní sàká kó o níbi àwọn àjálù burúkú àwọn àdánwò tó jẹ́ pé àwọn ẹ̀bí tí pírọ́blẹ́mù ti máa bọ̀ ọlọ́mọ fi sàká yẹ yóò fi dá padà ẹlòmíyà yọ sàká ló pé mọ́tò rẹ̀ ọmọ sékìní kọ́ máa dànù lójú ọ̀nà mọ́tò fúláwà wọn lọ́kàn ti ẹnu bomi ọ́tàkìtì wọ́n tún ní ọ̀kan náà wọ́n tún ní ọ̀kan náà wọ́n ní lóru làwọn olè ní wọ́n ọ̀fúlódù gbogbo nítorí wà nínú ẹ̀ ó sì fura sẹ́rẹ̀ sọ̀yìn ọ̀sàká wọ́n ní dẹ́fà gbọ́jà lọ téèyàn bá ti máa yọ sàká àdánwò oríṣi ni wọn máa jálù yàn ó lè jẹ nínú ẹbí ó lè jẹ nínú ara ó lè jẹ lára ìyàwó lára ọmọ ó lè jẹ lára ìwọ náà ó lè jẹ kọkànlá wọn balẹ̀ lọ́rùn wọn fi ta ọ lọ́rẹ́. wọn ní sọ́ọ̀nà ni ìmọ̀ ọlọ́mọ fi ń gáàdì yàn ìmọ̀ fi ń dáàbò bò níbi aburú bẹ́ẹ̀ bá wà yọ sàká tọ́lọ́run bá wà dán o kọ́ mọ̀ pé ọlọ́run fẹ́ fi gbé ga ni wọ́n yọ sàká ọlọ́run wà dán o ọlọ́run fẹ́ fi gbé ga ni torí òun ti sin tó yẹ kó ṣe kíni tó yẹ kó ṣe lẹ́yìn náà az-ziyadatu fil mal wọ́n ní owó máa ń pọ̀ sí téèyàn máa yọ sàká owó máa ń pọ̀ sí anábì ni máa na kọ̀sọ́ ti sadaqatu min mal èyàn ní yọ sàká nínú owó kan kó yẹn wá dínkù anábì ni owó aláwọn opó ọkọ ti kú aláwọn ọmọ òrukàn bàbá ti lọ ìyàwó ẹlòmíín náà ń bẹ láyé ọkọ òkú ó ti yé ìgbésí ayé tiẹ̀ gan le ju tó pó lọ tẹ́lẹ̀mí bá ń bá yín sọ̀rọ̀ kò ní ti sọ̀rọ̀ dílẹ̀ táyìn náà tẹ́ fi bu ẹkún nígbà yín tó ń fara kín nínú lẹ́nìí àwọn aláìní ẹlòmíín ti kó lẹ́nu iṣẹ́ ẹlòmíín wọ́n dá dúró àwọn ọmọ tí wọn àwọn ọmọ mọdásà tí wọn lọ ilé ẹ̀kọ́ òṣó tí wọn fi kàwé òun lórí ẹ jù òun ni wọn kọ́kọ́ lé nígbà tí wọn bá ní ká yóò wá lé jókòó lé nígbà tí òrówó jọ san scholarship wà lè fún àwọn yẹn látara zakat ká fi ràn wọn lọ́wọ́ ká fi kún wọn lọ́wọ́ àǹfààní zakat pọ̀ láwùjọ gan ẹ kọ́mọ jẹ́ pé ẹ bàbá alágbájá ẹ àti gbé lọ́tẹ́ tán àwẹ̀yìnwó lérí àwọn ọmọ rẹ̀ àtìyàwó ẹ̀ mọ́ fìdáwù rádaràda kan là ń ṣe ìjọ mẹ́ta àwọn fáà tó palẹ̀ mọ́ owó wọn tó kó lọ ẹ̀rí ẹ̀rá wọn àwọn tó kówó lọ owó tẹ̀yẹ kan kó fún opó nulẹ̀ wọ́n tó ṣe kí ni jama nígbà wọ́n jẹ́ pé ìjókòó iná tẹ́lẹ̀ kì í sì ìjókòó súnà ìjókòó kí ni jama bídíà tó nípa bí orin Khadija sàkú ẹ̀dàkùn sáà nẹ́bí ṣèjọ́ mẹ́ta Hamza kú sáà nẹ́bí ṣèjọ́ méje àbọ̀ ṣèjọ́ mẹ́jọ kẹ́nìkan máa lọ fìdáhùn mọ́ kọ̀dá o owó tẹ́ fi ṣe fìdáwù yẹn tẹ́ fi ṣe bídíà yẹn tẹ́ ní gbalada yẹn ẹ kó kó fún ọmọ òkú ẹ ẹ kó fún ìyàwó òkú kẹfì kẹfì sànù wọn tó gbogbo àwa tá a wà ní àwùjọ tí a jẹ ọlọ́lá tá a jẹ olówó tọ́lọ́wọ́n bá kẹ́ ẹ má jẹ́ àgbàgbé àwọn tí ò ní látara bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá yóò lè sànù àwa náà wọ́n ní adalẹ̀sẹ̀ kalẹ̀ mo lọ síbi kan ní wọ́n wá pín sàkátì fáwọn èèyàn subhanallah èrè yẹn ò wù tẹ̀yìn bá lọ́wọ́ àwọn yẹn ń gbọ́ wọ́n sì sun ẹkún ipe ṣọ́ọ̀bù tó fẹ́ gbà lọ́lẹ̀ gbà ẹ̀rọ tó fẹ́ rà lọ́lẹ̀ rà fúrísà tó fẹ́ rà lọ́lẹ̀ rà ọ̀yá gbà gbowó ọ̀yẹ́ ọ̀yá mọ̀ lọ́lẹ̀ kọ́ṣẹ́ mọ̀ lè kọ́ṣẹ́ owó oníṣẹ́rìn kọlọmọsá sàwánà lẹni rè kọlọmọ sànù wa ọlọ agbára ọlọmọ ọba táwọn olówó bá ń yọ sàká ni afa kan ní tọrọ bára nítorí sẹ́ẹ̀ máa ń tọ́ fa gbogbo ẹbọ tí àríkà kún lẹ́yìn àti bídí àtàrí kákó ńlẹ̀ tán yẹn bá a ṣe ń kọ́ làwọn ń wo tẹ̀lé wa àwọn náà ti padà ọ̀pọ̀lọpọ̀ wọn náà ti padà mọ̀ pé ojú ọ̀nà ní súnà o ẹ gbọ́n tí wọ́n máa sọ wọn ni kí la fẹ́ ṣe kíní kí la fẹ́ jẹ ní tó fẹ́ jẹ yẹn kọ̀ wá kùn la gbogbo wọn náà àwọn tí sàkábà wà ní sàǹfù ẹ rẹ́síkì wọn igbó àfa solita simenti three minute block ọya ṣọ́ọ̀bù ní tó bá ti kọ́ ọmọ kéwú tán láago méjì kọ́ máa padà síbo wọ́n padà sí ṣọ́ọ̀bù so sì ríwọ́ tí wọ́n kọ́ ọmọlẹ́gẹ́ rọ̀ lẹ́hùn so látàárọ̀ mọ́sùnún lé mọ́ gba bí wọ́n ti ń ta sọ lọ tó bá dago mẹ́rin ó ti ṣọ́ọ̀bù o ti yé ọmọ gbalẹ̀kẹ́ lọ àbọ̀ bá dilẹ̀ ìsúná ọmọ bẹ̀yẹn sẹ̀ iṣẹ́ babaláwo ni wọ́n wá ń ṣe kọ́lọ́ mọ́sàbà sànù wọn gbogbo àwọn afásúná náà tá ń pèpè sójú ọ̀nà la ilaha illallah ìyá ti ń jẹ ọ̀pọ̀lọpọ̀ afásúná kì í ṣe kékeré ẹni tó lọ́nba aláàbá sanu kan sanu ẹ̀ ni torí àwùjọ yìí kì í sàwùjọ tí wọ́n ń sanu àfọ̀n bídíà à ń bèrè tàṣe àfọ̀n súnà torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó wọn mójúṣe wọn àwọn akúnṣá tún gbìyànjú díẹ̀ díẹ̀ tiwa àmọ́ àwọn Yorùbá tiwa tó ọlọ́mọṣàbà tún wọn ṣe gbogbo àwọn táǹsì ti ń ṣe dáadáa nínú àwọn Yorùbá náà kọ́lọ́mọba aláàkọ́bà falùbáríkà ṣiṣẹ́ wọn ọlágbára ọlọ́wọ́n bá wa takfiru dhunub ẹni tí bá yọ sàká ọlọ́wọ́n máa rẹ̀ ìgbà tó bá fi dọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ ọlọ́run ti parẹ́ fún un asọdakatu anabi ní sahara sise sakayi yọ tutifiu alikatoa a máa ń pa iṣẹ́ bí tíyẹn ṣe síwájú ọlọ́run yìí máa ń pa rẹ̀ ni kàmá yutifiu lè má o nara bí omi ṣe máa ń pa iná ah, ẹni tí ń fún wa saka tó ṣe àwa náà tẹ́lẹ̀ ó ṣe àwa wá fún wa saka kíláàsì ah, èèyàn sì yọ lọ́ba sì kọjá lọ́ba fún ọ ní two hundred thousand ó ní saka mi ni ṣe ó tún ṣe ọmọ báwọn <laughs> kò sẹ́yìn ọmọ wàláhì wàlíláhì ilé mẹ́ta lòlá àlà bó ṣe lọ́dọ̀ ọlọ́run náà nìyẹn bẹ́ẹ̀ bá torí ó ṣòro gbélẹ̀ sàká ṣòro gbélẹ̀ àti yọ fifty four thousand nínú two million yẹn ó nira fẹlẹ́mi pé ha fifty ten ten thousand lọ́nà márùn-ún ah yóò tún jí lórí yóò tún ṣe àmọ̀ kó ilé náà ni àmọ̀ kó lẹ̀ láàárọ̀ ni wọ́n àwọn ọmọ nìkan kó lẹ̀ pàwọ̀ náà <laughs> ó nílà ọrọ́jú ni ibi àwọn yẹn ní ojú kòkòrò owó dé kọ́ìnsì tí wọ́n lò mọ́ owó àtijọ́ tẹ bá da sojú títí àwọn èèyàn sà wọ́n sàn sà tó àyè máa báyà ìgbà kan lè padà dé tá a máa ṣe kínní tá a máa ná níbi tí ọmọ yẹn ní ojú kòkòrò owó dé gbogbo ẹni tí máa yọ sàkáyé máa ṣàdúrà fún ọrọ̀ jù ni o ọlọ́run ọba aláyọ̀ wà fún nísìmí lọ́rùn níparí òun náà ni àlìjáná wíwọ̀ ọlọ́run ní walladhina hum lizzakati fa'ilun ọlọ́run ka àwọn méje nínú suratu al ọlọ́run ka àwọn kan nínú suratu al ọlọ́run ọba aláwa mẹ́ńṣẹ́ àwọn zaka ipò àwọn ni wọ́n wà lìjẹ́ ǹdà fìdíọ́s ah. yóò dàkọ̀ tọrọ owó lọ́dọ̀ ọlọ́run torí sàká ọlọ́run bá ní wula ika humuli warithun ọlọ́run bá ní àwọn tí wọ́n máa ń yọ sàká tásìkò bá ti tó àwọn ni wọ́n jogun alladhina yarithuna al-firdaws hum fiha khalidun àwọn ni wọ́n wọnú aljanna firdaws àwọn walladhina hum lizzakati fa'ilun àwọn tí wọ́n máa ń yọ sàká lásìkò rẹ̀ ọlọ́run ni wọ́n wọ aljanna firdaws ah wọ́n ní tó tọ́ba kú nínú kanla tó ń lò yẹn táwọn ò rí lò yẹn tọ́lọ́hún kẹ́ ọjà wa lọ ó tún wá lọ ní wàlí janna tí tálíkà mi ò ní ṣe kíni tí ò ní wọ̀ kẹwàsà janna dẹ̀ndẹ̀lẹ̀ àyè alijanna àárín ni alijanna àárín yẹn firdaus ni ọlọ́ni wàlẹ́dín náà wòlé zaka tí wọ́n náà ń gbọ́ bàbá olówó ọlọ́ni wọ́tọ́ bá ń yọ zaka fa'ilun ulaika umul warithun tó o bá ti ṣẹbọ o tó o sògùn o ọlọ́wọ́n bá ní ìwọ ni fún ní firdaus àtàwọn yòókù rẹ̀ ọlọ́run mẹ́sàn àwọn tán yọ sàkà sínú àwọn tọ́lọ́run mẹ́sàn ní suratul mu'minun ọlọ́run ní wọn fi khalidun wọn máa bẹnu aljanna firdaus ẹni tó wà aljanna firdaus ẹ aljanna tá ànábì wọ̀ lọ́wọ́ èyí ń lè fowó ra aljanna firdaus látara sàkà ọwọ́ lówó ọ̀n sasẹ́wó káàkiri ọ̀n gbóbìnrin ọ̀n ta tẹ́tẹ́ ọ̀n fowó gbàyàwó yàwó ẹ̀hẹ̀ wọ́n ń fowó ṣèbàjẹ́ ọ̀n náwó fáwọn olórin ọ̀n náwó fáwọn onídírámà ọ̀n náwó fáwọn àti wọn bayé jẹ́ o sì wá àlìjáná Firdaus bó o ṣe sinmi láàyè kó tó lọ lè sinmi lọ́hùn àwa bẹ̀lọ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́ mọ́sá fà wá náà sínú àwọn tí sàkà owó owó wọn kọ́lọ́ wọn aláàkọ́wádìí alẹ́ yọ tọ́ owó náà bá dé gbogbo àwọn tí sàkà ti wó wọn kọ́lọ́ mọ́sá fìbáraka sọ owó náà kọ́lọ́ tí wọ́n lè yọ àwọn tí wọ́n ti yọ ọlọ́run mọ iye wọn àwa náà yọ owó tó fi yọ zakati yẹn òun náà fún ara rẹ̀ ó ní tí èsè nínú ayé ẹ̀ ọ̀rọ̀jú ni ọ̀fà sàkáyọ ẹ ipe egun lélẹ́yìí òróǹro ni ó sì fà yọ àwọn tó gba sàká inú wọn dùn àbí inú wọn dùn kọ́lá ẹlòmíín tó sàdúrà láàárọ̀ yìí ipe ẹni yọ sàká ni kọ́lọ́njọ́ dá fún àdúrà wọn ó ṣe fún ọ wọ́n tún wá nífẹ̀ẹ́ rẹ̀ ládùúgbò tó bá ń yọ sàká wọn nífẹ̀ẹ́ pé alhaji tajọ ń kírun ní mọ́sálásí ó ti gbé sàkáwá o ẹgbà tí ẹgbà tí tẹ bá tó ń sá fún òtún wọ báyìí pé ìwọ ló ní ká fún mi lọ́wọ́ kò ní bàjẹ́ fún ọ <laughs> àmọ́ kò yẹ sàká tọdún ní ọdún tí kò yẹ sàká ń sì ra mọ́tò ten million ń kọ́lé fifty million ọwọ́ àtò wọn ní sọ́ọ̀fù òun náà tó pẹ̀lú aṣọ tó nítumọ̀ àwọn tálíkà wa tó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ jẹ̀ma ẹ dákun sínú wọn dùn sí bọ́ba kú kọ́ra wọn ní kánú rẹ̀ bọ́ba yìí jáde láyé wọn ní dárò rẹ̀ ẹ zakati opportunity ńlá ni o èyí tọ́jú pé ẹni tọ́lọ́run bá aláàbá fún àkọ́dà kọ́mọ́sà yìí yọ kó fi àbá kékeré kó fi ṣe kínní kó fi gba ńlá lọ́dọ̀ ọlọ́run abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ gbogbo àwọn tí wọ́n yọ zakana kọ́lọ́run bá fi ọlọ́kàn balẹ̀ owó halali ọlọ́mọsà darí ẹ̀sọ́ dẹni wa gbogbo àti nǹkan wa lè fún ọlọ́mọsà ránṣẹ́ àánú rẹ̀ sáwa náà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 ọ̀nà ọlọ́run tẹ́ ẹ bá fẹ́ yọ zàkà owó yín tàbí sọ́dákọ̀ tọkàn yín ó sì balẹ̀ wípé yóò débi tó tọ́ inshallah ẹ fi ránṣẹ́ sí first bank account al islamic foundation account number wọn ni two zero two five zero seven seven five two zero ẹ sì lè pè wọ́n sórí àwọn nọ́mbà yìí fún ìṣirò zàkà owó yín tàbí àlàyé sí zero seven zero six five four six three three four one tàbí zero eight zero two nine seven one zero three zero zero àpadà sábúrú ò kàn wá o barakallahu fikum. la ya'lamuha illa Allah. fariidatan min Allah. wallahu alimun hakim.